dísù là ń sọ o so torí náà ẹ kó lè mọ iye tí wọ́n máa fi lẹ̀ fowó dísù so aláwọ̀ san wá ní ẹ̀san olóore àwọn àsìkò irun ẹgbàá fi sẹ́bí láyò àwọn àsìkò irun mo rántí mọ́síálà kan àbí kọ̀díyà kan o tí mo fẹ́ sọ fún wa mo rántí ẹ o fún ẹ̀yin ará Ìbàdàn ẹ gbọ́ àsìkò irun o lọ́wọ́lọ́wọ́ báyìí fájírì five forty irun pípé ni o lúrì one o'clock asiri four ten magribi six fifty five ìṣáì seven fifty five seven fifty five àwọn tí mo ní kí wọ́n ṣáfákù ahamaru níbà yìí níjẹta àbílànà sí ni by seven fifty ó ti wọ̀ by seven fifty ó ti wọ̀ according to bọ̀dá àfáà mi five forty Fadiri, luri one astri four ten magribi six fifty five ishai seven fifty five tọ́ ẹni tó sùn ẹ jí o ẹgbọ́n tí mo fẹ́ sọ yìí. a bá ń sọ fún wa wípé mùsùlùmí ti ń bẹ ní orílẹ̀-èdè tí wọ́n ti ń lò fún kèfèrí ó lè rí ọlọ́wọ́n ọba rẹ̀ sìn dáadáa bẹ́ẹ̀ náà sì ni pé ó lè tẹ̀lé lànà ẹ̀sìn rẹ̀ tí ò sì ní di ọ̀daràn lábẹ́ òfin kèfèrí tí ò sì ní di kíni ọ̀daràn lábẹ́ òfin kèfèrí bẹ́ẹ̀ bá bá rí mùsùlùmí kan tó ní òun gbọ́ ẹ̀sìn yìí òun sì lo ìlànà ẹ̀sìn ìhun àmọ́ nígbẹ̀yìngbẹ̀yìn ìjọba padà gbé òun wọ́n sì sọ òun di ọ̀daràn ẹ wòye sí mùsùlùmí bẹ́ẹ̀ dáadáa kò gbọ́ ẹ̀sìn o. mo sì fẹ́ kátara ẹ̀ kẹ́kọ̀ọ́ nínú Islam tẹ́nìkan bá gba Islam táwọn ẹbí ẹ̀ jẹ́ kèfèrí tí wọ́n kì í ṣe mùsùlùmí tó sì ń wá ibi tí ó forí pamọ́ sí ohun tẹ́sí wa sọ ni pé ká gbarú ẹni bẹ́ẹ̀ láàyè yálà ó jọkùnrin ni yálà ó jóbìnrin ni tónítàn bá sáwá bá wa pé òun fẹ́ ṣe islam ni àbáwọn òbí òun wọ́n èsè mùsùlùmí kódà wọ́n ti ń fi ìyà jẹ òun rẹ́ ìyà jẹ òun díẹ̀díẹ̀ ọwọ́ tí wọ́n ń gbé yìí ó mọ̀ lágbára ẹ̀sìn sọ pé ká ṣe kí ni ká gbà á sọ́dọ̀ ní wa sọnù. So òfin orílẹ̀-èdè nàìjíríà ẹgbọ́n tó ń sọ òfin orílẹ̀-èdè nàìjíríà sọ wípé ẹnì yòówù tí ó bá sá kúrò ní ọ̀dọ̀ òbí rẹ̀ lẹ́ni tí ń wá òmìnira wọ́n gbé e sórí minority and majority concept minority stroke majority concept ṣé minor ló ń tọ̀hún àbó ti di major ìtumọ̀ minor ni pé kò sí ìpọ́mọ eighteen years ìtumọ̀ major ni pé ó ti wọ eighteen years àti jù bẹ́ẹ̀ lọ tí ẹnìkan bá wá sọ pé òun gba ìsìláàmù àmọ́ kò tí ì pé ọmọ eighteen years òfin nàìjíríà ò fààyè gba kẹ́nikẹ́ni kó gbà á sọ́dọ̀. So ok torí pé nàìjíríà rí ọmọ tí ò tí pé eighteen years gẹ́gẹ́ bí ọmọ tí ò lè dá dúró tí ò lè dá dìsáìdì tí ò lè dá lo ilé ayé rẹ̀ sọ̀ǹgọ́ hmm. tó bá ti wá jẹ́ ọmọ eighteen years sókè ó lè sọ pé mi ò bá àwọn òbí mi gbé mọ́ ohun tó rí ó jẹ́ ìdí rẹ̀ ó lè sọ pé mi ò bá àwọn òbí mi gbé mọ́ kó sì lọ wọ̀ sọ́dọ̀ àwọn kan tọ́rọ̀ bá dọ̀rọ̀ kóòtù wọn ò ní fi ẹ̀sùn pé wọ́n jí ọmọ gbé wọn ò ní fi kàn án àyàfi tẹ́niyẹn bá sọ pé wọ́n jí òun gbé ni àmọ́ tó bá sọ pé fúnra ara àwọn ló ń choose láti má gbé pẹ̀lú àwọn òbí òun mọ́ òun sì choose láti má gbé ní ààyè yìí òfin kankan ò mú aládùúgbò bẹ́ẹ̀ tàbí àwọn níbọ̀ rẹ̀ òfin kankan mọ́ nàìjíríà ẹ wo bí òfin ẹ̀sìn àti òfin nàìjíríà ẹ wo bó ṣe forí gbárí òfin ẹ̀sìn sọ pé ẹni yòówù orí ó jẹ́ irú èjì yòówù orí ó jẹ́ tọ́ba lóhun ò ṣe ẹ̀sìn bọ̀rìṣà mọ́ òun ò ṣe ẹ̀sìn nàṣọ́ra mọ́ islam ló fẹ́ máa ṣe káwa mùsùlùmí ká gbà tọwọ́ tẹsẹ̀ sáàrin wa òfin nàìjíríà ọwá ní ọgbọ́dọ̀ ti pọ́ mọ eighteen years sẹ́ǹdẹ̀ báwọn now ìwọ wá rí ẹnìkan ọwá sọ pé torí pé Islam ni àwọn òbí ìhun ni wọ́n fi lé òun dànù tàbí nẹ́fífìyà di òun ló fi fẹsẹ̀ fẹ́ ah, lọ́ba lọ́fẹ́ tiẹ̀ ládàá. ọlọ́run mọ̀jọ dágodi o ọlọ́run mọ̀jọ kó ṣe kí kó dágodi. lọ́pọ̀ ọgbà irú àwọn ẹni bẹ́ẹ̀ àyí láǹfààní láti mọ ta wọn lọ́pọ̀ ọgbà àyí láǹfààní láti rí igun kejì ọ̀rọ̀ igun kan péré la máa ń gbọ́ àyí sábà gbọ́ sí kejì. nígbà tá a ti wá wà ní orílẹ̀-èdè kan tó ga sí wípé ó lójú ẹ̀ ń tá a lè fún nílé ó lójú ẹ̀ ń tá a lè gbà mọ́ra ẹni yòówù tó o bá rí dákun má lẹ́yìn ìjọba má ṣe ní kíni o ẹ̀yìn ìjọba tó o bá ṣe lẹ́yìn ìjọba ohun tó o jẹ ọ̀pọ̀ ohun tó o jẹ wàá pọ̀ o ní tó ṣẹlẹ̀ rèé ní ọjọ́ tọ́ọ̀sì tó kọjá lọ yìí ọ̀dà ok ní ọjọ́ wẹ́ẹ̀sì tó kọjá lọ yìí ẹlẹ́yà kan pè mí ó lóun fẹ́ wá rí mi mo sì ní òbúrú mo fún ní àsìkò tí ó wà as usual mo ní kó jẹ́ aago kan tá kì í zúrì àbí kó jẹ́ aago mẹ́rin tá a fẹ́ kí asuri ẹlẹ́yà sì dé nígbà tí ó dé ó mú ọmọbìnrin kan lọ́wọ́ gbogbo ẹ̀rọ kan tẹ̀mí ní kí bóyá ọmọ bíbí inú rẹ̀ ni wọ́n gọ jókòó àjókòó sí faranda ń bẹ̀rùn ẹlẹ́yà bá tẹnu bọ̀rọ̀ wípé ọmọ tí mò ń wò yìí o òun rí tí ń rìn lọ tí ń rìn bọ̀ tí ń rìn lọ tí ń rìn bọ̀ òun ò pé pé kí ni wá ọkàn ìjà ṣọ́ọ̀bù òun lọ́ba wá bọ̀ òun lọ́ba ní òun fẹ́ kọ́ iṣẹ́ yìí iṣẹ́ tẹ́lẹ̀ àyẹ̀ǹtì òun sì bùkátà sí kó mọ gbé lọ́dọ̀ ẹlẹ́hà kí ló dé ó ní ọmọ Ghana ni òun láti ọdún mẹ́wàá ni wọ́n ti fà òun lé àwọn tí máa fi ọmọ ṣòwò ẹrú lọ́wọ́ ni wọ́n ti mú òǹkò ní orílẹ̀-èdè Ghana ló ti wà ní Nàìjíríà òun ti gbé ní Kwara rí òun ti gbé ní Èkó rí òun ti gbé ní Òṣogbo rí òun sì ti gbé ní Ìbàdàn náà rí kóun tó tún padà wá sí Ìbàdàn wíwá tóun wá òun sá kúrò lọ́dọ̀ ẹni tí ń fi òun ṣe òwú ọmọ ọ̀dọ̀ ni òun sọ pé òun fẹ́ òun fẹ́ kọ́ṣẹ́ ẹ má jẹ́ kó òun ṣe ọmọ ọ̀dọ̀ di ìyáálé ilé òun fẹ́ kọ́ṣẹ́ wọn ò yọ̀ǹda fún òun èyí iṣẹ́ tóun ń ṣe àwọn ni wọ́n ń gba owó rẹ̀ ló ń fi wá sá tó ló ń fi wá bá yín pé kẹ́ ẹ dákun kẹ́ ẹ gbòǹsọ́dọ̀. So, bó ṣe ń sọ̀rọ̀ yẹn kì í ṣẹlẹ̀ àánìkan ló ń gbọ́ àwọn kan náà ń gbọ́ nínú àwọn tí wọ́n ara àwọn tó jẹ́ Christian nínú wọn ara wọn bù má sọ gẹ́gẹ́ bí ìṣe tiwọn pé a ìjọ ìjọ Jésù ó tún lé kan nù so wọ́n gbìyànjú pé káwọn ó pe ọmọ ìmọ́ra pé káwọn ó mú lọ Si, egun ọ̀dọ̀ àwọn ọmọ lòun ò ṣe christianity mọ́ pé islam lòun fẹ́ ṣe ní tòun kódà òun ti gbẹ̀ sínú islam nígbà tó ń wà ní Kwara so ẹ̀sìn lòun bò ń ṣe borí òun ò lè lọ ṣọ́ọ̀ṣì tóun mọ́ tòun o òun ti lọ ṣọ́ọ̀ṣì bọ̀ ẹ̀yìn àtẹ̀wọ́ ijó orin ìlú làwọn máa ń ṣe ń bẹ̀ pé òun ò rí tó jẹ mọ́ pé èèyàn ń sin ọlọ́run níbẹ̀ tóun so ibi tó wò ti máa forí kalẹ̀ fọlọ́run ẹlẹ́dàá àwọn tóun ò ní máa jójó dìdìrín kan tóun ò ní máa pàtẹ́wọ́ wèrè kan ibẹ̀ ló fẹ́ máa lọ tòun làwọn tó jẹ́ kírísítẹ́nì wọn bá sún ẹ̀yìn ló bá ku òun nìkan ku ẹlẹ́à so ẹlẹ́à wá wò pé ah ọ̀rọ̀ ilé wu o kí ló ń fẹ́ ṣe báyìí ló pe àbúrò rẹ̀ tó jẹ́ ọlọ́pàá àbúrò ẹlẹ́yà yẹn kan ó jẹ́ ọlọ́pàá èèyàn wá sọ pé òun ò sì ń bàdàn lọ́ba ní ọ̀rọ̀ tó o fi tóun létí yìí <clears throat> mọ́dàkú mọ́dàpá o tètè pé ustaasu báyìí o kò fi tó wọn létí o lọ́wọ́ pè mí ló fi lóun fẹ́ wá rí mi wà ní ọmọ òun wá rè o òun wá mú wá bá yín o gẹ́gẹ́ bí àbá ẹ níbi tẹ́ fi sí. Si mo ní èsì mi rèé o tó bá já sí pé tó bá já sí pé ìsìláàmù ní í nàìjíríà àáfàá lẹ́tọ̀ọ́ kẹ́ni tó bá lòun di mùsùlùmí kó sáwá bá a kó dẹ̀ fààyè gbà á àmọ́ orílẹ̀-èdè nàìjíríà kì í ṣèjọba ìsìláàmù ìjọba míì lọ́tọ̀ ni nítorí náà a gbọ́dọ̀ fi ọ̀rọ̀ yìí tó àwọn. ìjọba létí yálà yóò mọ gbọ́dọ̀ mi ni yálà yóò mọ gbébò mi ni a gbọ́dọ̀ fọ̀rọ̀ ẹ̀ tó ìjọba létí ìyẹn ni nílẹ̀ẹ̀kejì oníkangun kangun àkúwarapá wọn lọ́kọ̀gùn sí ọ̀run sọ́ọ̀rẹ́ mi kí n kọ̀wé kí n ṣe wáàsí fáwọn èèyàn lèmi fókọ́ọ̀sì lé lórí ọmọbìnrin lọ́mọ yìí lọ́dà bẹni pé kò léèyàn yìí àwọn kan bẹ nínú wa tó ga sí pé iṣẹ́ táwọn mógún tó nínú ẹ̀sìn ò ní irú nǹkan báwọn ìbá sunwọ̀n kó ga sí pé àwọn láàpèsè iṣẹ́ yìí ẹ má jẹ́ tún mú iṣẹ́ kẹ́ ẹ máa kó yẹn wá sílé tèmi ẹ má jẹ́ tún mú un mọ́ ó ti yé ẹ jẹ́ àtàwọn tó ọ̀rọ̀ wọn jẹ mọ́ lọ́ba ní òbúrú ń bá pe àwọn form one ẹ̀yin form ẹ ti ń mélòó ẹ ti rí àlejò so wọ́n mú wá bá yín o bí mo ṣe taari ẹlẹ́yà òun àtọmọ òun sáwọn fọ́ọ̀mù wà nù mo sì juwọ́ sí wọn pé ó dìgbò ṣe o. nínú ọlọ́dọ̀ àwọn fọ́ọ̀mù one àwọn fọ́ọ̀mù one wọ́n bá ní lóòótọ́ làwọn máa gba ọmọ tí kò rẹ́ni tọ́jú rẹ̀ làwọn máa gbà sọ́dọ̀ tòótọ́ ṣùgbọ́n àwọn ò ní gbọ́mọ kan láì dé sẹkítẹ́rìàtì ah, section kan wà tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ bẹ́ẹ̀ pàápàá jùlọ ọmọ eléyìí section tiẹ̀ méjì ni ó jẹ mọ́ torí pé ó ní ṣe pẹ̀lú country to country kì í sọmọ Nàìjíríà so à ń gbọ́dọ̀ mú dé immigration ok mo ní ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ọ̀rọ̀ yín èmi máa bí mo ṣe máa ń ṣe wá sí tèmi ẹ̀yin náà máa bẹ́ẹ̀ ṣe máa gbọ́ ọmọ ọlọ́mọ wò ẹ̀ máa yanjú ẹ̀ lókù nígbà wo de immigration hmm. fáìlì ọmọ yẹn ó ń bẹ lórí tébù ní immigration tí wọ́n ti ń wá fáìlì ọmọ gangan ọmọ gangan ó ń bẹ lórí tébù ọ̀gá wọn pé ọmọ yìí ọ̀dọ̀ ẹni tá a bá ti bá a yóò ro ẹjọ́ àṣé ní Ghana ọba àlú wọn ní Ghana ó ti kọ̀wé sí immigration pé ọmọ yìí àwọn fẹ́ kó padà sí Ghana obìnrin kan tí wọ́n wá máa kó ọmọ lọ ṣòwò tí lọ́ kó ọmọ wọ́n ti pè é wọ́n ti invite ẹ̀ pé ọmọ yìí níbo ló wà ó ní olóńgbà kan ló wà lọ́dọ̀ òun ó ló sì ti gbòmìnira òun ò mọbi tó wà mọ́ ó ti lọ àti òsì sí ìlọ nígbà náà ọdọgbọfọ ọmọ yẹn pamọ́ ni ọmọ tó wá ń sọ fáwa wípé ilé rẹ̀ gan ló ti sá kúrò tó fi sá wá sí àkóbò ojú rin kan ọmọ tíjọba ti ń wá ìwọ lọ fẹ́ tiẹ̀ ládàá. ẹ dákun ẹja fọgbọ́n ṣe é má sọ èèyàn ọmọ yẹn ò sọ pé wọ́n ti mú ọ̀gá àwọn rí lórí ọ̀rọ̀ ọ̀hún kò sọ fún wa o ọwọ́ tara tí ẹnìkan ló sọ táwa bá wá rí nídìí pé ọmọ ìyá wa ní nínú ẹ̀sìn ìyá ń jẹ́ ẹja dáfíṣẹ́ dí láì fún ẹja gbá ìdí kan tí ọmọ gbé ìjọba rìn bọ́wọ́ ta táwọn immigration tí wọ́n káàkiri ìlú tán bá yẹ lápá mú yóò kọ́kọ́ mú wọn wá sí ọ̀dọ̀ ẹni tí ń gbé nìna kí ló fẹ́ sọ fún ìjọba kí ló fẹ́ sọ so fi sí pé o ò lè rọ́pò àwa àwa ti mọ̀ pé abẹ́ ìjọba kẹfìrí la wà ibi tí òfin Islam àtòfin kẹfìrí ibi ó ti forí gbárí àwa máa ń sọ ọ́ ṣe ni irú benin sí òfòrí gbárí islam ń pàwọ́ mi láti gbàrọ̀ ọmọ bẹ́ẹ̀ sọ́dọ̀ ṣùgbọ́n ìjọba ò fẹ́ kí n gbà sọ́dọ̀ láì gà sí pé wọ́n mọ̀ ń pa rẹ̀ kámọ́ sì wá sọ pé ọmọ ẹ gẹ́gẹ́ fún ara rẹ̀ wanted ni lọ́dọ̀ ìjọba ìjọba Ghana ń béèrè rẹ̀ ìjọba Nàìjíríà láwọn ń gbà àwọn ò tí ì rí ṣerú ọmọ sí yìí náà ọ̀dọ́nu kò wá ní lọ kí wọn lágòdìbọ̀ bọ́dí ẹ̀sùn onújọ́ mélòó kan yóò sùn bẹ́ẹ̀. aláwọ̀ sànù wa o so gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí sísà ìyá ló jẹ mí mo gba ìsìláàmù ni mo ṣe kínní kan ni mo gbá mo gbá kan ni tọ́ka gbọ́dọ̀ ah. a lágbára o a lágbára o bẹ́ẹ̀ náà lálẹ́ ẹjọ́ òní àbú Muhammadu dànù mo ń ṣe prógámù ọ̀rọ̀ ọ̀fẹ́ lọ́wọ́ làwọn bíi mẹ́jọ kan àtọkùnrin àtobìn wọn kóra wọn dé méjì nu wọn wọlé àwọn ọkùnrin méjì wọlé wọn bá jókòó wọn bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí àbú muhammadu létí wípé àwọn yìí o ilẹ̀ ló súnmọ́ ilẹ̀ ló súnmọ́ àwọn o wọ́n wábi táwọn ó sún o so káwọn kan tiẹ̀ sùn mọ́júmọ́ ni o nìyẹn bá sọ pé anyway ìmáàmù ti ń sọ̀rọ̀ lọ́wọ́ òun àwọn náà láláṣẹ lórí ẹ̀sùn àbẹ́ẹ̀nì sùn ẹ jẹ́ wọn parí wáàsí wọn nígbà tí mi parí wáàsí mo fẹ́ máa lọ sílé ẹ máa fi tó mi létí pé àwọn o ẹni ọlọ́run làwọn o mọ̀lẹ́kà làwọn o àwọn wá fẹ́ sun oorunjọ́ kan káwọn kó àlùbáríkà bá mọ́ṣáláṣí wa ni o bí mo ṣe bọ́ ọ̀tá n bá tún rí wọn rẹ́gẹ́dẹ́ atọ́kùnrin àtobin wọn bá dìsẹ́yìn bí ọmọléèwé mo ní ẹkú rìn àjò ṣe rí mọ́ṣáláṣí ẹ̀ lè sùn bẹ́ẹ̀ o ẹ̀ lè sùn bẹ́ẹ̀ o ẹ padà bẹ tí ń bọ̀ ni o ọ ní ẹjọ́ torí ọlọ́mọ ní à torí ọlọ́ọ̀ náà rẹ̀ fi ní sun bíi kẹ́yìn sun bí kẹ́mi sátìmọ́lé abẹ́rẹ́ ìbọ̀túmọ̀ tẹ́ ń sọ ni kẹ́yìn sun bíi kẹ́mi wá lọ sátìmọ́lé mi ò mọ̀ yín rí mi ò mọ̀ bí ẹ ti wá ẹ ọkùnrin àtobìnrin ẹ wàá sunu mọ́ṣáláṣí ẹ ṣèbàjẹ́ ń bẹ̀ ẹ tutù dúkìá wa ẹ tù lọ ibo òun fẹ́ wá yín sí àti kí ló mean ẹ tọ́ ọba rẹ̀ mi náà lé yín sọ pé kò sáàyè oorun police station bẹ wáì tẹ́ ẹ̀ lọ sí police station kí ẹ sọ pé àrè níyín o ẹ rí ibi tẹ́ sùn o nínú ètò ètò pólíìsì wọ́n ní provision fún yẹn pé ẹ̀ṣẹ́ ẹ rí òkè sẹ́ẹ̀lì kan ní tí ò sáwọn tọ́ọ̀gì ń bẹ̀ ẹ̀sùn bẹ̀ mọ́júmọ́ <laughs> bó sì ṣe lé DPO lẹ́bàá lọ sùn yóò kó yín lọ síbẹ̀ DPO lòun èmi ṣe DPO ah, ìyẹn máa ń mọ tí èèyàn máa ń wá gbé káyọ̀ mọ́lẹ́ náà o so ẹ jẹ́ àmọ́ sẹ́rí iṣẹ́ ládàá fi ọgbọ́n kún un ẹlòmíì ń bẹ lẹ́wọ̀n lónìí kò sí tó gbé dẹ́wọ̀n ju pé ó gbàlejò tí ò mọ̀ náà lọ kò mọ ilé ẹ̀ kò mọ náà ìyẹn ó sì dáná sí lọ́rùn òun ó sì lọ. wọ́n á máa ní ọlọ́ngàn sọ fàdébí pé tí àwọn muhajira ti máa wá bọ́ ọ gbọ́dọ̀ dá wọn padà síbi tí wọ́n ti ń bọ̀ nígbà tí ìjọba wà lọ́wọ́ ìsìláàmù nìyẹn ìgbà tí ìjọba wà lọ́wọ́ ìsìláàmù nìyẹn lọ́wọ́ yà ń dáadáa àyà mọ̀dàníyà ni àyà tó sọ̀ka lẹ́yìn ìjírá ni ìsìláàmù ti dìjọba islam ò tí ìjọba nàìjíríà so ètò tíjọba bá gbé lẹ̀ látẹ̀lé ní ẹni rí òfin ní dẹni bí níṣẹ́ ládọ̀ òfin ní dá sí àtìmọ́lé fún wa fún wa torí náà gbogbo ẹ̀yin àfáà tó ti rẹ gẹ́gẹ́ bí àfáà tó ń gbàyàn ọ̀dọ̀ tó bá fà tó bá dójú ẹ̀ má dàkọ tèmi o má pè sí o èmi gan mi ìgbàyàn lé o mi ìgbàyàn lé o so torí pé ìtàwulẹ̀ eh, eh, ń sọ tẹ́ wọn lọ́rùn ìta ń kò tẹ́ wọn lọ́rùn mo ń sọ fẹ́lẹ́ àmọ́ ní ìsìn ọlọ́mọ ẹ ti sun ọ̀dọ̀ yín fún bíjọ́ mẹ́ta ọ̀ràn tí ikú ni tó bá kú ń kọ́ tó o lè dá sí ni bẹ́ẹ̀ sí lóru ayé ò tú dì í wò ah anyway. Eh, àtìtú ẹlẹ́hà sọ́nà kódà ìjọba ti fọwọ́ sí pé kọ́mọ yẹn wà lọ́dọ̀ ẹlẹ́hà yẹn títí àwọn fi dá padà sí Ghana tẹ́lẹ́pọ̀ mú yìí lọ́wọ́ báwọn kò láńkọ́ọ̀fù lọ eh, eh. so alọ́ọ̀fù wá sí kò ń gẹ́rẹ́ o ta ló ní dèrè. ta ló ní ìbéèrè tó fẹ́ béèrè o. ẹlòmíì wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyàwó tí òfìsè mọ́síná ní ń wá ìyàwó tí èsè mọ́síná tí ò lè lówó pọ̀ lórí tọ́ba wá rẹ́ nìkan tó dádé tó ní òun gba ìsìláàmù ni àwọn ẹbí ń bá lè ń bọ́ ta yá a máa wò tó kèsì rẹ̀ pé àwọn ọmọ tó dáa báyìí ọmọ tó dáa báyìí á ibi tá a fi ọ sí ọlọ́run má jẹ́ olú ẹ̀wọ̀n. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك so ká máa pàdé ní ọ̀rọ̀